Oh Let's go. I'm live, oh. Location vibe. I'm live. Oh, I'm live. I'm also the camera. Conga, oh the three. Uh, hey. Now they wonder the three. Who's got the key? Who's got the key? Them never see this part of me. Cause hey. them they proud of me. yeah. Eh, eh, Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Everybody, come, everybody, come, everybody, come. Well, go. Let's go, guys. Everybody, back down. Everybody, back down. Let's go. Everybody, back down. Bye, bye, bitch. Let's go. Let's go. Let's go. yandele sọ pé ó ti lọ. let's go. Let's go. Let's go. one minute. Oh, yeah, yeah, nah, Báyà bídè, báyà bídè. Báyà. Free concerts. Anakana, anahana, sexy sexy wonder. Ọlá mi nìkan dùn lọ ni. mo ń jàwá lójú mo ń jàwá lójú mo ń jàwá. ẹrú kú ti wọlé òkè náà ajá. aláwù aláwù. agbóko lọ fà agbóko lọ fà. ẹ ní estate man àgbo yìí. lẹ́sọ̀ lẹ́sọ̀. orí mi yí bí dúró tọ̀ nínú àwọn mission fún mi léwé jẹ́ kí n ró lọ sápẹ́lẹ́wọ́ táwọn ní Now I don't know how I'm feeling, cause I'm a Jamaica link up. Oh, link up. Oh, link up. Ìkòròdú lọ̀gá. Ṣé wọ́n sáré bí ti Mọ̀sálà? Ṣáyé ní Mọ̀ntánà. Ṣé kí mọ́ní náà máa ní sáyà? Orí mi lé tọ́sára mi. Ìwà. Ṣé ayé pìtìpìtì? Ìwà. Okay. Kí ni máa kò lè tọ̀? Kí ni máa rà? Let's go. Mélòó? Mélòó la yé mi lérò? Kàmàjà yé lọ lẹ́tọ̀ọ́. wa mélòó mélòó láyé yìí mélòó ká máa jà yé lọlé oríire yẹn kò fèrò kò fèrò rà. This person I no fit deny and I'ma keep on winning. Okay. Bẹ́mi débẹ̀, ó ń bẹ́mi débẹ̀, ìgbà ìjọ mẹ́fà bá mi níbẹ̀. Àràgà tí mélòdì wèsì tí gbọ́dọ̀ di ìyá. Ìkòròdú lọ̀gá rà, ṣé wọ́n sáré bí ti wọ̀ sára. Let's go. Melo, melo la ye. Eyi